وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت بيده الخير وهو على كل شيء قدير وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد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 àti àìní gbogbo oníkálukú wa náà ló mà kí ọ̀nà méjì náà ni Allahu azza jal ló pín wa sí. àwọn kan bẹ tí wọ́n ní àwọn kan bẹ tó ṣe kókù díẹ̀ káàtó àwọn ẹni tí wọ́n ní yẹn ní gbogbo àwùjọ tí wọ́n bá wà ní gbogbo ààyè ibi tí wọ́n bá bára wọn àwọn èèyàn púpọ̀ kan nínú àwọn ẹni tí àkọọ́lẹ̀ kò sí tó nǹkan fún wa wọ́n máa pààrọ̀ ọ̀dọ̀ ẹni tó ní o lílọ bíbọ̀ wọn yóò pè fákèésì ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ wọn kò sí ń tẹ́lẹ̀ ṣe tí wọ́n lè ti torí rẹ̀ mójú kúrò nínú àwọn aṣọ́dọ̀ yín kìí ṣe pé bóyá jẹ wọ́n lówó kìí ṣe pé bóyá nǹkan kan wọ́n sọnù ọ̀dọ̀ yín lọ́bọ́ sí ṣùgbọ́n wọ́n ń wo ọlá àgbéga àti owó èyí tí Allahu azza wa jalla tó fún yín wípé ẹ tara àtàwọn roríire ẹ tara àtàwọn wá dáadáa fúnra yín nítorí pé ìdùnnú ẹni tó ní òun náà ní kí àìní kọ́ mọ́ gbẹ̀yìn ọ̀rọ̀ òun ìdùnnú ẹni tó ṣe wípé. ó ti wà nínú gbadun láyé òun náà ní kó wọn má jẹ gungun káyìn ẹran tẹ́ ń bá fẹ fẹ́ kí tiyín ọmọ padà jásá ìdá kí tiyín ọmọ padà jásá burú ẹ ṣàánú àwọn dáadáa yín ọmọ lọ bẹ́ẹ̀ aburú àti àìdá kò ní jẹ́ ńtọ́tọ́ sí yín sanabi Muhammad sallallahu alayhi wa sallam. ó ti fi hàn wá náà nínú àdìsí rẹ̀ ní ìgbà tí ọ̀kan nínú àwọn sọ̀hábà méjì wọ̀nyí tó mú ẹjọ́ ọmọ àyà rẹ̀ wá bá nàbì sallallahu alayhi wa èmi ni mò ń kọjú mẹ́sẹ́ ọmọ mi yìí ti jókòó ló ń kà lọ jókòó tẹ́tẹ́rẹ́ kò sí sẹ́kàn ń retí kémi ó ṣe kí n fojú winá kí n mówó wá fún ni. ẹ bá ń bá sọ̀rọ̀ lọ́kàn máa jókòó sọ́dọ̀ yín lójoojúmọ́ yóò lọ wá ń gbẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn gómìnà máa wálẹ̀ kan láàrin ẹ sọ fún un kọ́ mọ ìyá alọ́kọ́mọ́roko sọ fún pé da'ahu fi sílẹ̀ la tadri la'allaka innama soro bih bóyá ń ṣe ni Allah ń ṣe àránṣe fún ọ nítorí ìrànlọ́wọ́ tí wọ́n ń ṣe fún. torí rẹ̀ kẹ́ ran àwọn ọ̀lẹ ẹni ojú ń pọ́n àwọn atálákà tí wọ́n já láìní lọ́wọ́ láàrin yín sábàbí ńlá ni sẹ́yìn náà fi rí rere tó pọ̀ lọ́dọ̀ Allah ó tilẹ̀ jẹ́ pé bíi tó ń bára kọ́ ọ ẹ pé nínú tí ẹ̀sìn Islam tó kọ́ wa onípolówó fàyè sílẹ̀ fún bára. kò sáyè fẹ́nikẹ́ni láti lọ́ọ́ fowó ra bọ́ máa ṣe bára bó sì jọwọ́ lásán náà lọ́ọ́ fẹ́ máa tẹ́ àyọ̀gbọ́ bẹ́ẹ̀ ni òfin ẹ̀sìn Islam ti ṣe kọ́ wa kásánù aláìní nínú mọ̀lẹ́bí wa kan àti ara wa alábàágbé wa alábàáṣiṣẹ́ papọ̀ wa àti ará àtàtà àti ẹ̀màrí gbogbo eléyìí ń bẹnu dáadáa eléyìí tẹ̀sìn Islam tó fi kọ́ wa. torí ẹ̀ mọ́pò sú ọ àwọn aláìní ń dọ̀ ọ́ láàmú àwọn ẹni tí ò ní tó nǹkan wọ́n yọ lẹ́nu nǹkan tó fi lè wá òpin sí yíyọni tí wọ́n yọ lẹ́nu tó fi fi wọ̀rọ̀kọ̀ fi sàdá fún wa ó náà ní kọkàn rọra sàmì àdúrà nítorí ní tí ń pín kan bù ọ́ àti kó àwọn akẹ́kọ̀ọ́ bá ti mú kó ẹnìkan òkúkú sí tí wọ́n ń retí pé ó ní nǹkan kan lọ́wọ́ táwọn fẹ́ gbà á ń bọ̀ sí bọ́sí pé wọ́n wà á dọ̀ rẹ̀ ma torí rẹ lóòótọ́ inú gbogbo èèyàn mẹ́wàá tí ń wá ìrànlọ́wọ́ wá sọ́dọ̀ rẹ̀ ó ṣeéṣe kó jẹ́ pé èèyàn mẹ́ta péré ìlóbùkátà ìrànlọ́wọ́ àwọn méje tẹ́ rí yẹn àfikún lórí níta àti ní ni wọ́n wá kì í ṣe pé ìyà kan jẹ wọn. ìsìnká ìní ń bá wọn fara fínra àwọn èèyàn burúkú nìyẹn anabi muhammed sallallahu alayhi wa sallam ó fi yọ anú àdìsí kan tó gúnrégé ó lẹ́nu kẹ́ni tí máa ń tọrọ owó olówó kún tiẹ̀ nítorí kìtì ó tún lè bá àrúgbọ́gbọ́ kó lè bá a pọ̀ sí iná ní béèrè o béèrè rẹ̀ kọ́pọ̀ iná ni àbí kò béèrè rẹ̀ máwọ̀nba iná ni tẹ́lẹ̀ yìí túmọ̀ sí wípé ẹni tí ọba ti fura sí. Si, tó ọmọ lódodo wíkẹ́ bùkátà lọ́wọ́ àfún àìní ní ń bẹ fún ìpájú kòsíkòsí ni ló ti dọ́dọ̀ rẹ torí nǹkan ìtìjú tó tó ràn mí lọ́wọ́ òsì fáwọn onílàkàì kọ́ yanu kọ́ máa sọ fún ẹgbẹ́ rẹ pé ràn mí lọ́wọ́ ẹ dákun ẹ ṣàánú mi kò sí nǹkan ìtìjú tó tó ìtọ́ba fi wá mú ọmọlúàbí tó fi pa ìtìjú mára tó fi wá sọrú ọ̀rọ̀ yẹn fún ọ tẹ́ bá wádìí tẹ́ rí pé òdodo ni ẹ dákun ẹ má ṣàlàyé ràn lọ́wọ́ nítorí pé nínú àdìsá nabi muhammad sallallahu alayhi wa sallam ó ní man nafasa an mu'minin kurbatan min kurabi dunya nafasa allahu anhu biha kurbatan min kurabi yawmi ẹnikẹ́ni tó bá fi gbé ìpọ́njú kan kúrò fún mùmìnì nínú àwọn ìpọ́njú ilé ayé yìí Allahu azza wa jal yóò ti torí ìpọ́njú kan tí wọ́n mú kúrò fún mùmínì láyé ń bí yóò mú kan kúrò fún wọn náà nínú ìpọ́njú ọjọ́ gbẹ̀ndàlù kìyàmà ní ìparí àdìsí yẹn wallahu fi auni al-abd ma dama al-abdu fi auni akhi Allahu oníyẹ kò ní gbò níbi pé ń ṣe ìrànlọ́wọ́ fún ẹrú lópin ìgbà tẹ́rú náà bá yẹ tí ó gbò níbi pé òun náà ń ṣèrànlọ́wọ́ fáwọn ọmọ ìyá rẹ̀ tó ní bùkátà ìwà mùsùlùmí ọmọ ìyá mi tó bá ní má ṣe ya ohun o tó bá ní má ṣe jẹ́ni tí ò ní láàánú pẹ̀lú nǹkan tó ní o tó bá ní má ṣe jẹ́ni tó gbéra rẹ̀ sí ipò yóò máa fẹ́ni tí ò ní tó yóò máa fi ṣe yẹ̀yẹ́ nítorí pé la rí Allahu nìkan lọ́mọlẹ̀ tí ó lọ́la ọ̀pọ̀lọpọ̀ ẹni tó ní lónìí aláìní ni wọ́n ọ̀pọ̀ àìmọye ẹni tó ní lánàá àwọn ti da láìní lónìí torí pé bọ́ba ṣe wọ Allah ló máa ń ṣe ọ̀rọ̀ rẹ̀ ẹnì kò lè bí léèrè o ní àǹfààní kan láti pe ta ni lẹ́jọ́ pé bò ló ṣe wá sọ̀rọ̀ mi yìí o láǹfààní ẹ̀ tẹ́lẹ̀ ìbá yé wa ẹni tí Allah bu ọlá fún ẹni tí Allah tó ṣe lólówó ẹni tó ṣe pé masha Allah la quwwata illa billah. ẹni tó lé sí ń tẹ̀yìn ń bùkátà àwọn ẹ̀ńtà ń bá wí nù yéésì pọ́nìgbà tó wò rẹ̀ bá tó wọ ẹgbẹ̀lẹ́gbẹ̀ millions ṣùgbọ́n ní tó ní lọ́wọ́lọ́wọ́ báyìí ó tayọ ní tó ń bùkátà láti sẹ̀mí lónìí ìwọ ní tó lé nínú tó níyẹn ṣàánú aláìní wọ́n bi wá anabi muhammad sallallahu alayhi wa sallam kí là á máa ná a rí nínú àyà púpọ̀ tó lu ẹlẹ́dàá wa sọ pé ẹ máa ná ẹ máa ná nínú tá a fún yín kí là wà máa ná nínú kí láti máa ná Allahu azza wa jalla sọ fún wa wípé kó lè làáfù èyí tó lé nì lórí bùkátà wa ní kẹ́ ẹ máa ná nísìnyí lónìí ní seven thousand naira péré ọwọ́ ti sírò pé inṣàlá oúnjẹ ọ̀sán yìí àti talẹ́ yìí tiẹ̀ ìyàwó àtàwọn ọmọ rẹ bí ìdìnnìlẹ́ kò lè náyín ju five thousand lọ àti gbígbọ́ àwọn bùkátà mi kò lè náyín ju five thousand lọ lónìí kí ló ṣẹlẹ̀ lọ́la ẹja fi sílẹ̀ fún Allah ẹnìkan wá wá ó mẹ́nìkan débi ń patí à ń jẹ two thousand tó léwu ṣèrèrè nù rẹ̀ wọ́n ẹsẹ̀ sọ wípé ẹ́ ah, èlò alèmí á ní kan ló lówó àwọn ló yẹ lọ bá nínú two thousand tiẹ̀ yẹn ni kò ti ṣe rere. nínú àdìsá nàbì Muhammad sọlọlọ aliyu wa sallam ó ní kọ́bọ̀ ẹyọ kan ó borí ẹgbẹ̀rún kọ́bọ̀ báwo ti ṣe ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wọ́n lẹ́nìkan ni ó mú kan ó fi tó mẹ́gbẹ̀rún kọ́bọ̀ tó ń fi ipò wo ni kọ́bọ̀ kan wà nínú gbogbo dúkìá tẹ́ni tó fi kọ́bọ̀ kan tọrẹ ipò wo ni kọ́bọ̀ kan wà nù dúkìá tiẹ̀ ipò wo ni ẹni tó fi ẹgbẹ̀rún kọ́bọ̀ tọrẹ ìlọ́wà nínú gbogbo dúkìá tó ní wọ́n wá rí pẹ́ni tó fi kọ́bọ̀ kan tọrẹ ń ìdajì gbogbo tó ní láyé ni ìgbà tí ẹni tó fi ẹgbẹ̀rún kọ́bọ̀ tó ń fi tọrẹ kódà kò kó ìdá kankan nínú àìníye owó tó ní anábì wa sọ pé kọ́bọ̀ kan borí ẹgbẹ̀rún kọ́bọ̀ kan borí ẹgbẹ̀rún má fojú di ọwọ́ ọ̀wọ́n bá ń tí wọn náà ní o tó o bá ti fi lè ti sàánú wọ́n wò ó sí gbogbo ń tó o níní wọ́n á sọ pé lágbájá o ìdajì gbogbo dúkìá tiẹ̀ ló ń fi tọrẹ láì wó èlò ní ìdajì dúkìá ń jẹ aláníyó ìdá kan nínú ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún tó nílò ń fi tọrẹ one over million sẹ́mi pé one over million àwọn kéré bàjẹ́ lẹ́gbẹ̀ẹ́ ìdajì ó máa sọ pé ẹbí léèrè ìdajì tó lòun fi tọrẹ kí ló jẹ́ wọ́n ní kọ́bọ̀ kan ni ìwọ tó wá fi ẹgbẹ̀rún kọ́bọ̀ tó fi tọrẹ wọ́n ní ìdá kan nínú mílíọ̀nù ọ̀rẹ́ ṣé ẹgbẹ̀rún náírà ẹgbẹ̀rún kọ́bọ̀ sí òjú kọ́bọ̀ kan lọ ó jù lọ lóòótọ́ àmọ́ kò já mọ́ nǹkan kan nu tó ní kò tó dájì tó ní. eléyìí túmọ̀ sí pé ẹ̀yin olówó ẹ̀tọ́ tún wà nínú dúkìá yín tó yẹ kẹ́ ẹ máa yọ yàtọ̀ sí zakat yàtọ̀ sí pé wàá tún bọ́ ìyàwó àtọmọ rẹ̀ yàtọ̀ sí pé wàá ṣàánú bàbá àtìyá rẹ̀ yàtọ̀ sí pé wàá ṣàánú àwọn ọmọ ìyá rẹ̀ lóbìnrin tó bá ń bùkátà àwọn ẹ̀tọ́ kan tún wà tó ṣe fún àwọn àyíká ìbátan rẹ̀ àtàwọn mọ̀lẹ́bí rẹ̀ tí o ní ó tún ṣe fún alábàágbé pẹ̀lú ó ṣe fún gbogbo aláìní tọ́jára ta nítorí pé làálà ìnàmá tún sọ̀rọ̀ náà bíbọ afa ikùn níṣẹ́ là ń ràn yín ṣe pẹ̀lú àrànṣe tẹ̀yìn náà ṣe fáwọn ọ̀lẹ nínú yín wọ́n náà bá fẹ́ bọ́ sábẹ́ dáadáa yín jẹ́ni tí wọ́n náà máa sànù nítorí pé ìnàmá yarhamullahu min ibadihi rahama bẹ́ẹ̀ lànàbì sallallahu alaihi wasallam tó sọ nínú àdéhìsì ni Allahu kì í sànù ẹnì kankan nínú àwọn ẹrú ẹ̀ àfàwọn táwọn náà bá láàánú. wọ́n láàánú ẹnìkankan ọ̀hún wà ánú àánú kí lọ́n wá àbọ̀ ń wá wàhálà wọ́n náà máa sàánú wọ́n jẹ́ ẹni tó ṣe é pé ò ní jẹ́ kí owó yẹn kó mú ọ lẹ́rù wàá máa ná nínú rẹ̀ gbogbo ẹni tó bá ti ná nínú ń tá a fún ó ti pè fún kí ń tá a fún kó lékún yabuna adam anfiq nfe alayk bẹ́ẹ̀ lolúwa wa sọ nínú hadith al-qudsi ìwà adam máa ná. èmi náà máa ná lé ọ lórí máa ná èmi náà máa ná lé ọ lórí àsepẹ́tẹ́lẹ̀ yìí bá yé wa níná nínú nǹkan tá a ní kò pé kí n tí a ní kọ́ tán ó pè fún kí n tá a ní kó tún gbèrú kọ́ pọ̀ sí ni torí ẹ̀ àwọn olùmọ̀ sọ yìí pé ẹnikẹ́ni tí nínáwó tó bá ti má lára tí ò bá ti náwó kò ní gbádùn pàápàá jùlọ tó bá kójú ọ̀nà dáadáa ní bá máa náwó rẹ̀ sí tí ò bá tí rí bí ire náwó sí kò ní gbádùn àwọn èèyàn máa sọ pé báwo ni lágbájá yìí ń ṣe ń náwó bí ẹlẹ́dà ṣé orí eléyìí sì pé bí a gbọ́ pé ó fún lágbájá ń yẹ báyìí a gbọ́ pé ó tún náyè báyìí fún tàmẹ̀dù a gbọ́ pé nǹkan báyìí fún lágbájá a gbọ́ pé lágbájá lọ bí báyìí ọ̀ràn lọ ṣe hajj àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣé orí ọmọ yìí sì pé orí bàbá yìí pé àbórí ìyá yìí dàrú ni kọ̀dàrú orí ti pé ti gbogbo ẹ̀yìn ahun lọ nítorí pé kò sí ní tá a fi pè fún dúkìá pé kó ọ̀tọ́ máa wò o ti fẹ́ débi tó ti ní ìjákulẹ̀ tó ti ṣubú dànù àwọn máa rí i pé àwọn làwọn ń ṣubú ìwọ ní ṣubú nítorí pé òun wá ààbò fún dúkìá rẹ pẹ̀lú nínátọ̀ náà òun wá kó tún gbèrú sí pẹ̀lú nínátọ̀ náà sọ eléyìí iná lójú ọ̀nà kan gbòógì tí ẹ̀yin tẹ́ ní tẹ́ fi lè jẹ́ sábàbí tí dúkìá yóò fi ní parun tí ó tún máa pọ̀ sí i. akramakumullah. ní ìgbà míì táwọn ẹni tí àwa kó nǹkan lé ayé fún sábà láwọn fẹ́ ná láti fi ṣàánú aláìní láti fi rẹ tálíkà lẹ́kún àníyàn lòmíì dá o a gbọ́dọ̀ si, wípé àníyàn wa gbọ́dọ̀ dá Kéésì kákan náwó ló kọ́ pa náwó òun náà ní máa ń ṣàǹfààní fẹ́ni tó bá ná ṣùgbọ́n ká ná pẹ̀lú àníyàn tó mò ń ran àwọn ọmọ ìyá mi yìí lọ́wọ́ nítorí ti Allah kémi náà lè bá a rí rere gbà lọ́dọ̀ Allah eléyìí ló yẹ kọjá níyà rẹ̀ sẹ́ẹ̀mọ̀ pé púpọ̀ wà nínú àwọn ẹni tó lówó yẹn àwọn ẹni tó jẹ́ pé owó wọn tí wọ́n ná ìpolówó ọjà ni wọ́n fi ń ṣe àwọn ò náwó láti fi ràn yàn lọ́wọ́ wọn ò náwó láti fi ràn yàn lẹ́kún wọn náwó láti fàyàn kúrò nínú ọ̀fìn ìyà ṣùgbọ́n wọ́n fi ń polówó ọjà tiwọn ni ó dàbí ẹni tó bùn ráìsì tó wá gbé ráìsì fún ọ tí wọ́n ti kọ́ ilé iṣẹ́ rẹ̀ sí sọ̀rọ̀ kí ló bá ti gbé ráìsì ń kalẹ̀ ẹni tí wọ́n mọ̀ pé ń ta ráìsì ńkọ́ wọ́n mọ̀ pé ń ta ráìsì abẹ́ni tó ní kẹ́ wá gbà afẹ́ fún yín ní sàrà afẹ́ ràn yín lọ́wọ́ so wọ́n ṣẹ̀ṣẹ̀ sílé ìtajà rẹ̀ ni ó wá ní kẹ́ẹ̀tò ẹ wá tò láti alimadina yìí ẹ tò wá rada kọ́dà ẹ tún tò wá ahóyáyá sẹ́mi kó bẹ́ẹ̀ yẹn ṣe pọ̀ bìbà tó yìí láti odidi alimadina ń bi ìdáwó yáyá yóò pè àkéèsí gbogbo kálukú tí bá ń bẹ́ lò yìí kí làwọn èèyàn wá péjọ bí bàbá sí o wọ́n mọ̀ fẹ́ pín nǹkan fún wọn ni wọ́n fẹ́ pín nǹkan fún wọn ni ẹni tí ò tí ì tò lórí ìlà pẹ̀lú ẹni tó ti tò olóòótọ́ pẹ̀lú wa káti ẹ̀rí tí wọ́n fẹ́ pín nígbà tí gbogbo ẹ bá wá dé iwájú ilé ìtajà pé ah, Allahu Akbar ṣé pé wọ́n ń ta fúláwà náà ń bí ṣé pé wọ́n ń tayọ̀ náà bí ìta afẹ́ ti bọ́ sí i afẹ́ polówó ọjà ni àwọn afún yín níyọ one fifty one fifty ẹgbà ẹran tí wàá nù àdúrà yín ẹgbà ẹran tí wàá nù àdúrà yín ẹ ṣe bẹ́ẹ̀ fi polówó ọjà ni àwọn olùmọ̀ nínú ṣẹ̀ríà wọ́n ní má jọ ọ́ jẹ́ pé ìrànlọ́wọ́ tó máa ṣe fáláìní ìṣe ló ń ṣe lábẹ́ àbúradà mò ń ṣe bẹ́ẹ̀ fi polówó ọjà. nítorí bọ́ ọba gbé àníyàn rẹ fáwa tá a jẹ́ kúrúǹtù tá a dá nǹkan kan mà nínú àwọn èèyàn kò sí bó ti fẹ́ gbé pamọ́ fún Allah jáde àrẹ ọ̀dà yọ jẹ́ bá níyàn rẹ̀ o ìrànlọ́wọ́ lọ fẹ́ ṣe fáwọn èèyàn ní ìrànlọ́wọ́ pọ́nbélé tó fẹ́ tara rẹ̀ gbowó wíwá tí wọ́n wá torí pé gbígbowó wíwá tí wọ́n wá olóòní kò fi wọ́n polówó ọjà ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ láwọn orílẹ̀-èdè kan tí Ramadan bá ti bẹ̀rẹ̀ àwọn olówó sọ pé gbogbo ẹni tó bùkátà ìrànlọ́wọ́ kọ́ máa tò síwájú iléeṣẹ́ àwọn ha àánú sèèyàn ah, àìní ọ̀màdá o àwọn obìnrin wa tó lọ bí bá tọmọtọmọ àwọn ọkùnrin bàbá arúgbó arúgbó àwọn náà tún tó lọ lápá mi bí bá ẹni tí ó mọ̀ pé wọ́n ń ṣe nǹkan kan bẹ̀ yóò wò bẹ̀ ẹ dákun kí làwọn èèyàn tó báyìí sí sọ ẹ béèrè àwọn fẹ́ fún wọn sára ni ẹ mọ̀ wá wo tí ọkọ̀ sókè abájọ ilé iṣẹ́ báyìí ni wọ́n fi polówó ọjà ni Islam ọ̀farama tó bá fẹ́ ṣèyàn lóore ṣé lóore tí ò túmọ̀ sí pé ọ̀fẹ́ foore yẹn polówó ọjà fúnra rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olówó wọ́n ń ṣàánú gidigidi ẹnìkan kò sì mà ipò ló ṣe àánú báwọn àyàfi Allah irú àánú tó yẹ kẹ́ máa ṣe nù. ọ̀pọ̀ àìmọye ẹni tí ọba ti máa kéka báyìí ìní ò n'itori nítorí pé ẹni tó ṣe lóore kò fi ariwo kódà òǹga ga ò lè júwèé ẹni tó ṣe lóore irú oore tó yẹ ma senu, máa ṣe nù nítorí tó kùnkùn bá kùn jù bẹ́ẹ̀ lọ olúwa ẹlẹ́dàá wa dán ọmọ ọmọ pé wọ́n ló sóore. wọ́n sá ti jẹ́ káníyàn rẹ̀ ọ̀dà lórí àwọn oore tó ń bá ń ṣe má ṣoore ní oore ti wípé ìwọ náà fẹ́ gba òróró rẹ̀ lára àwọn ẹni tó ṣe lóore kí wọ́n máa bọ́ ọjà kọ̀tọ́ o. nínú àdìsí anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ilé imaamu Bukhari àti Muslim tí wọ́n gbà wá anábì ní innamal a'malu bin niyyat gbogbo àwọn ṣe pátá tá à bá ń ṣe wọn ò ní jẹ́ ní tó dúró déédéé dọ́gba lábẹ́ òfin ṣẹ̀ríyà àyàfi pẹ̀lú àníyàn ya àníyàn rẹ wò àwọn nǹkan tó ń ṣe torí ta ló ń ṣe ń ṣe ṣe ń torí ti Allah ni tó ń ṣe àfọmọ́kan rẹ níbi kárí mi àṣehàn àsọgbọ́ ni wọn ò lè dá a mà pé wọn ló ṣèyí tán tó bá jẹ́ pé àwọn àníyàn ti ẹnu. ewu ńlá máa ń bẹ́ńbẹ́ ọkàn di danu lásán táwọn èèyàn wà lọ́jọ́ kórè tí wọ́n máa gbóore ńlá lọ́dọ̀ olúwa ẹlẹ́dàá wa tí wọ́n ní rí nǹkan kan gbà torí nítorí ọba fi gbalada ó ti fàníyàn burúkú ó ti fi bàjẹ́ ó ṣe nítorí ti Allah ó burú ó ọ̀kan nínú àwọn èèyàn mẹ́ta sọ pé wọ́n fi wọ́n lọ́jọ́ ọ̀gbìn nàlùkìyàmá òun náà ló lówó tọ́nà owó rẹ̀ fi ràn yàn lọ́wọ́ tọ́nà owó rẹ̀ láti fi ṣàtìlẹ́yìn fáwọn èèyàn tí olówó máa bi léèrè ń jọ́gbìn nàlùkìyàmá owó tá a fún ọ báwo ló tí ọmọ wa sọ ó ń ṣe báyìí ó ń ṣe báyìí ó ń ṣe báyìí nu dúkìá òun nítorí tiwa Allah Allah wa wá sọ fún kékeré ṣe torí tèmi ló ṣe ṣe ó ṣe ń torí kó lè bá àgbóṣùbà fún ọ ni ó ṣe nítorí kí wọ́n lè bá yìn ọ́ wọ́n ti yìn ọ́ wọ́n ti gbósùbà fún ọ kò sí nǹkan kan tó ṣẹ́kù fún ọ lọ́dọ̀ wa lónìí ju kọ́ wọ́n náà lọ torí ẹ ẹ jẹ́ ká kíyè sára àwọn èèyàn tó ń fẹ́ kún yàn àwọn èèyàn tó ń fẹ́ kún ọ bọ́ dá sí wọn owó tó ń nítorí kó lè bá àpò oníbàárà gbogbo ẹ̀ pátá ayé lọ́mọ kò ní débì kan tí èèyàn bá ti kú ọkàn máa bọ́ sábẹ́ àkọọ́lẹ̀ ẹni tó gbáyé tó ṣe àṣedànù lásán ni báwo láṣẹ máa pa ọkàn wa láṣẹ kó dúró ṣinṣin lórí pé gbogbo ntáwa bá ń ṣe à ń ṣe nítorí ti Allah ni wàláhì ìpèníjà ńlá tó ju gbogbo ìpèníjà lọ nù ọkàn rẹ ti ń bẹ nínú gbáàyà rẹ báwo ló ṣe níkàpá lórí rẹ tó máa darí rẹ lọ síbi ire tí àṣetọ́ni ò ní bọ́ darí rẹ̀ lọ síbi ibú eléyìí pàtàkì púpọ̀ ó sì ṣe kókó ó yẹ ká mójútó lópin ìgbà tá a bá jẹ́ mùsùlùmí. kí láǹfààní kí n ná ribiribi kí n ná owó tó lórúkọ mo fi saanu ṣùgbọ́n tó ṣe pé ní rí ládà kankan gbà lọdọ Allahu Rabbul Alamin kò yẹ kó rí bẹ́ẹ̀. àwọn èèyàn wọ́n máa ń wọn jẹ ni o. èèyàn á máa tàyàn jẹni tó bá ti jẹ́ pé wọn náà bá ti sọ̀rọ̀ alẹ̀ fún táwọn ẹlẹ́nu rúnrún tí wọ́n máa ń sọ lórúkọ àwọn yíyàn àwọn ń gbósùbà fún ọ tó ti wá jẹni tí ń bàbàrà rọ́ọ̀n yóò ṣòro fún ọ láti ṣe torí ti Allah ó rí i pé tó bá ti ṣe yẹn lóore tí ọba sọ̀rọ̀ kọ́ máa yàn ọ́ jírí láàárọ̀ ọjọ́ kejì kọ́ máa sà ọ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ rẹ̀ láìdáa àkíwá ni kó lùwà wá wá sí wọ́n tó bùn mí léèlò tó olóòjì mi òòjì rí mi láàárọ̀ ọjọ́ kejì kí n wá dúpẹ́ sókè á ní kí ẹlẹ́dàá wò sí tó eléyìí túmọ̀ sí wípé àti tún ọkàn wá sí kó dúró ṣinṣin lórí ẹ̀sìn Allah káfí máa ṣe gbogbo ní tàbá ń gbèsè nítorí ti Allah ó ní iṣẹ́ tó le jù eléyìí tá a gbọ́dọ̀ mójútó ó wá nínú ẹgbàá wọ̀rọ̀ látọ̀dọ̀ anábọ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹgbà wa tó ṣe pé imaamu Ahmad ló gbé jáde gbọ́ ọ̀nà kan tó gún régé onibashir hadhihi ummati bis sana ẹ fún àlùmọ́ mi yìí ẹ fún nírò pẹ̀lú àgbéga ìró òdùnnú lẹ́ ń gbọ́ yẹn látọ̀dọ̀ anábọ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam kí àgbéga ọ̀jẹ̀ tiyín wàtẹ̀mkín fìlbìlàd ẹ tún fún wọn ní ròdùnú kí á gbà wọn láyè lórí ilẹ̀ àyè ọgbà wọn wọn nọ́sùr ẹ tún fún wọn ròdùnú pa fún wọn ní àrànṣe wọn borí àwọn ọ̀tá wọn wọn rẹfà àti fi dín àgbéga yóò bá wọn nínú ẹ̀sìn àwọn ròdùnú ni o sáà nàbì sallallahu alaihi wasallam tó ní ká fún àlòmá yìí lókùn ìgbà tá àlòmà náà bá dúró déédéé lórí ẹ̀sìn àlòmà kò kìjàmbá bọnú ọ̀rọ̀ rẹ̀ àlòmà kò fepo bọ́yọ̀ kò ya múnáfìkì mára rẹ̀ lọ́wọ́ kò ya láníyàn káníyàn àníyàn jákujáku nínú àwọn ẹsẹ̀ tí bá ń ṣe kò jẹ́ni tó ṣe pé inú rẹ̀ ti bu bóde rẹ̀ tiẹ̀ ń dán àlòmà tó dúró déédéé wọ́n ní ẹ fún wọn ròdùnú wáyé àmọ́ o. ومن عمل منهم بعمل الآخرة للدنيا أن كان ننو علومي تبا سيسكا ننو سيتا من في وارن àmọ́ òun ò ṣe nítorí nǹkan kan àfi torí pé fi ń wá ayé falaysa lahu fil akhirati nasib ẹ fún ní ròbànú jẹ́ pé kò ní ní èrè ǹjẹ́ kan tó bá di jọ́ gbẹ̀ndà alqiyama ẹnikẹ́ni tó bá ṣiṣẹ́ alqiyama nítorí pé ayé lòun fi ń wá kò ní rí èrè ńjẹ kan tó bá ti jọ gbẹni dàlùkìyàmà alimami ahmed ló gbé jáde bisanadin sahih gbọ́n ọ̀nà kan tó gúnrégé ó túmọ̀ sí pé oore ń bẹ gbogbo oníkálukú gbogbo oníkóówá nínú àlùmọ́ anabi muhammed sallallahu alayhi wa alayhi wa sallam Agbega ìgbaniláyè Agbega ìgbaniláyè lókè pẹ̀ bákan náà àrànṣe gbogbo ẹ̀ ń bẹ àti àgbéga nínú ẹ̀sìn gbogbo ẹ̀ ń bẹ fún àlùmọ́ yìí ṣùgbọ́n o àwọn ẹni tí bá máa ń ṣiṣẹ́ kéèyàn máa fi wọ́rùn táwọn ń ṣe nítorí páyé làwọn fi ń wá ẹ fún wọn ní ìròbànújẹ́ ipe irú wọn irú wọn wọn ò ní ní èrè ǹjẹ́ ká tó bá di lọ́la gbẹ̀ǹdàlùkọ́yàmù torí ọ̀dọ̀ wọ wa o ìwọ ọmọ ayá mi nínú ẹ̀sìn Islam tí ọjọ́ kí gbogbo sẹ́tọ̀ máa ń ṣe ó ń ṣe nítorí ti Allah ó sì ṣe déédéé pẹ̀lú ìlànà anábọ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam èyí làwọn májẹ̀mú tí sẹ́tà máa fi jẹ́ àtẹ́wọ́gbà lọ́dọ̀ Allahu Rabbul Alamin torí ẹ̀ á rí i pé anabi sallallahu alayhi wa sallam wọ́n ti pàkíyèsí wa káwa náà ọjọ́ kan nínú irú wọn tani ọ̀kan nínú àwọn ẹni tí wọ́n máa bẹ lábẹ́ bòjì Allah lọ́jọ́ ọgbẹ́ndà kìyàmà ọjọ́ tí ò ní sí bòjì mi àfi ti Allah wa rajulun tasaddaqa bisadaqatin fa akhfaha hatta la ta'lama la ta'lama shimaluhu ma tunfiqu yaminuhu muttafaqun alayhi anabi sallallahu alayhi wa sallam ó ní ọ̀kan nínú ẹni méjèèje tí wọ́n máa bẹ lábẹ́ bòjì Allah lọ́jọ́ gbẹ̀ndàl kìyàmá ọjọ́ tí ò ní sí bòjì mi àfi ti Allah òun náà lẹni tó ṣe sàrà kan tó á gbé pamọ́ ó gbé pamọ́ débi pé ọwọ́ òsì rẹ̀ kò máa ń tọwọ́ ọ̀tún fún yàn ọwọ́ òsì rẹ̀ kọ̀ máa ń tọwọ́ ọ̀tún fún yàn ṣe eléyìí ni irú àwọn sàrà àti máa ń ṣèyàn láǹfààní kìí ṣe pé sàrà tó ṣe tán tọ́hún wá ń fi ìyá jẹnu rẹ tó ń pariwo pé kò níye tí mo ti fáwọn tó wá dọ̀ mí láàárọ̀ yìí tó ń tọrọ sàrà tó ń tọrọ sàrà ẹ kò níye tí mo ti fẹ́ ni tó wá ràn lọ́wọ́ wá ẹ káàbọ̀ bàbá tó fún wa níye kan ẹ fún ní ròbànújẹ́ ikpe àwọn fẹ́ ká yìn ọ ni ayé lọ ń wá ò ní ládàkàtọ́ gbà lórí sàrà tó lọ́dọ̀ di lọ́la gbẹ̀ndàlùkìyàmù ẹ̀rí sàrà tá a bá gbé pamọ́ ó wúlò ẹ̀san rẹ̀ sì pọ̀ nínú hadith inna sadaqata inna sadaqata sirr. tutfi'u ghadaba ar-rabb alimami Tirmidhi ló gbé jáde bi sanadin sahih dájúdájú sàrà àtà ṣe ní bòńkẹ́lẹ́ a máa pa ìbínú Allahu rẹ a máa pa ìbínú Allahu rẹ yẹnni kí wọ́n tó ń ṣe sàrà ní bòńkẹ́lẹ́ ò ní rí ìbínú Allah yàtọ̀ sẹ́ni tó ṣe pé bàbá kárí mi ni ìyá aláṣẹ hàn ọ̀dọ́ aláṣẹfẹ́ gba òṣùbà lọ́wọ́ aráyé ẹ̀kú àṣẹdànù ẹ̀kú nàkúnà ẹ̀ ṣe nítorí ti Allah ẹ wá ẹ̀san yín lọ sọ́dọ̀ àwọn ẹni tẹ́ ṣe ẹ̀ báyìí ni wọ́n máa sọ fún wa tọ́ba di lọ́la gbẹ̀ndà kìyàmà abẹ́ Allah kó sì wá lẹ́ni tó ṣe pé yóò lè kápọ̀ ọkàn rẹ̀ tí ó fi máa darí ọkàn rẹ̀ síbi tó dáa tí ó sì máa ṣe dáadáa. eléyìí tí ládàá rẹ̀ máa ṣẹ́kù fẹ́ni tó bá ṣe láyé àti lọ́la gbẹ̀ndàl kìyàmà aqulu qawli hàdà wa astaghfirullah al-azim li wa lakum fastaghfiruhu innahu huwal ghafurur rahim. الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله عباد الله dájúdájú owó wíwá àti owó níní kọ̀ọ̀kan ká fìlú lẹ̀ ká lọ kò sí kankan ní agbára débi ipá lè máa fọwọ́ lagi láì lò àké owó níní kọ̀ọ̀kan ká lè koko léegun ẹni tí Allahu bá ti kọ́ ma àwọn náà ni ó ní kọ́dọ̀ owó níní ọ̀kọ́gbọ́n dábàá pé bọ́ bá ṣe gbọ́n sí báyìí ló lówó sí owó níní ó sì kọ́ ma lábàá pé bọ́ bá ti nímà bímọ ẹ bá ti ṣe pọ̀ tó lówó rẹ̀ ọ̀pọ̀ sí kàlà so àkọọ́lẹ̀ iná ní níní àtàìní owó ọ̀nlọ́mbá yìí bàbá tí wàá mọ̀ báyìí ẹ jẹ́ ká fi ìpáyà Allah ká fi kún ọ̀rọ̀ wa ká má sọ̀rọ̀ wa di aláìlẹ́kọ̀ọ́ sí olúwa ẹlẹ́dàá wa ká má sọ̀rọ̀ wa di. ẹni tí ń tàpá sófin olúwa ẹlẹ́dàá wa nítorí ipa bá fẹ́ ní nǹkan ilé ayé bàbá tàpá sófin ọlọ́ọ̀ kò pé kó lówó kò pé kó rí nǹkan ayé ìtẹ̀lé tòfin ọlọ́ọ̀ oní ò pé kó lówó kò pé kó rí nǹkan ayé àkọọ́lẹ̀ kálukú òun náà ni o bá fẹ́ láyé tó o fẹ́ lówó tọ́ọ̀fẹ́ jẹ́ èèyàn kọ̀yìn sí olúwa ẹlẹ́dàá wa ìsọkúsọ nìyẹn o wọn náà wọn á gbọ́ sọkúsọ yẹn ọ̀fẹ́ wa sì wọn á ní jáde sọ̀rọ̀ ara rẹ wọn ti lé olóògùn wọn ti bọ́ sílé aláwo wọn ti lé aláwo wọn ti bọ́ sílé alágbègbà wọn ti bọ́ lé àfáà àwọn emèrè àwọn ayé ọ̀n bẹ̀ wọ́n lọ́wẹ̀ ọlọ́rí ọ̀sùn òtún lọ́rí abọ́ rẹ̀ bàbá Ṣàngó ńkọ́ gbogbo ọlọ́lọ́rí ọlọ́ọ̀bá àwọn ẹlẹ́yọ̀ òtún dọ́dọ̀ àwọn alágẹ̀mà àwọn eléégún olóró kí wọ́n bọ̀ ibi tí àrízìkì torí tiẹ̀ bá wà kí wọ́n bọ̀ torí wọ́n ti sọ pé. lábẹ́ ìsọkúsọ lẹ́vù kọ́ ọba fẹ́ jẹ́ èèyàn kọ́ ọkọ̀yìn sí Allah ah abẹ́ Allah kọ́mọ́sí wa lọ́ọ́ ma jahannam akramakumullah látàrí irú àwọn ìsọkúsọ báyìí pàìmọ́yé èèyàn ti ṣìnà pàìmọ́yé èèyàn ti wáwàkúwa lọ wọ́n fọ fèrè kò lè gbọ́ ó ti rìn jìnnà gbogbo irú àwọn nǹkan wọ̀nyí ó ń ṣẹlẹ̀ nínú ìgbésí ayé. ìdí ni ìtọ́pọ̀lọpọ̀ òfin retí bí ó ti ṣe dáa àmọ́ òun kánjú ike gbogbo ntọ́wọ́ tóun ọ̀bá tó òun fi gọ̀gọ̀ fani lọ́pọ̀lọpọ̀ fi ń tẹ́ndì sanwó oògùn owó ká ṣé má sọ fún oògùn owó yìí ó pè fún pé gbogbo àlátọ́ bá ti lá iná lọ́ọ́ máa mú sẹ́ wọ́n máa ní ọ̀pá yára ọ̀pá. tọ́ba ni ọ̀pá bàbá rẹ̀ ọ̀pá ètùtù owó nù tọ́ba sọ pé gbọ́mọ rẹ kó kó àwọn mẹ́ta nu ọkọ kó lọ kàga láàyè ọlọ́dà wọ́n bẹ̀ tọ́ba ni kó pa èèyàn pa báwo kí á ní kí ni bàbàrà ń bẹ̀ lọ́dọ̀ owó ń sọ pé oògùn owó eléyìí tó béèrè fún etí ń bẹ lọ́dọ̀ ọjà bíi dán ọmọ rẹ ló mú wa làwọn ò fi ṣe torí kí abàmì ọmọ lọ́mọ bó ti ṣe ajábàmì ọmọ kò sí ní táwọn lò fún tí ò ní jẹ́ abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ láì ṣe epo tí wọ́n ń dà sí mọ́tò ìgbé bá jẹ́ pẹtiróòlù bọ́jà láwọ̀ ewé bó sì já láwọ̀ yeye bó ṣe wà ní kọ́ńtírì mìínú ó ní irú pẹtiróòlù lọ fẹ́ ra green or yellow èwo la dà mọ́tò tí mọ́tò ọ̀lọ́ wọn á lọ ọmọ rẹ ń abàmì ọmọ ni kò sí ní táwọn lò fún tí ọjẹ láì ṣe ẹlòmí ẹwẹwẹ wọn lè sọ fún ọmọ afojoojúmọ́ jẹgba o sì ní jẹgba lọ́dọ̀ èèyàn àwọn àǹjànú àwọn ni wọn máa sá ọlọrẹ tí wọn máa ọ ń pàṣẹ àjẹpọn lójú tó sì tún máa ọ kó ọ tó tó bá ti ọmọ gbà ló tún máa rẹ́rìn náà lẹ́rìn lómi láàárọ̀ kùtùkùtù ojú rẹ ti pọ́n kí ló dé kò lè ṣàlàyé because èèyàn ti ṣàlàyé irú eléyìí pé dámdà yá ìlú kan ló kó ọrẹ fò èwo jẹ ìlú lọ ọbọ ọbẹ ọsẹ ni bá wọn nǹkan kò lè má lu olú ẹ láàárọ̀ láàárọ̀ kí ni wọn ń ṣe lóru lóru tí fi lù ọ láàárọ̀ tí wọ́n sọ fún pé àwọn òkú mbẹ́tì ẹran tó bá wà lórí àtàn nílùú yín wọ́n gbọ́dọ̀ wà lórí àtàn òkú mbẹ́tì sì ni ni wọ́n gbọ́dọ̀ máa jẹ nítorí owó àdánù gbogbo ntí Allah ṣe léèwọ̀ wọ́n máa dá fún wọ́n lè pẹ́ lẹ́dẹ̀ lọ́ọ́ máa jẹ wọ́n lè pẹ́ ìgbẹ́ lọ́ọ́ máa kì sínú búrẹ́dì bíi bọ́tà tó máa jẹ torí owó àdánù yín náà nìyí. wala hawla wala quwwata illa a wọn máa wá wa kú wa ká kí á ní wọ́n fẹ́ fowó náà ṣe wọ́n fẹ́ fi ṣe fẹ́ńfẹ́ láàrin tì í náà ni àwa là ń bẹ́ẹ̀ ta ló lówó tó mi lẹ̀ yìí ẹ̀ mọ̀ wá ni kí wọ́n wá sọ pé ọ̀mọ́ru wa lẹ̀ àfi kí ni wọ́n fowó náà irọ́ lásán owó tí ẹ̀ ṣe é pé wọ́n fi sóríire owó àdánù owó òfò owó burúkú owó rádaràda owó játijàti tó lè nífọ̀kànbalẹ̀ lórí ẹ̀ wèrè rẹ̀ ń gbà mí àárín adìẹ ni ọmọ sùn wàláhì omi àárín màálù ni ọmọ sùn tó bá bí dako sun rí bẹ́ẹ̀dì àwọn tí wọ́n sá lọ́rẹ́ wọ́n retí rẹ̀ so ó gbé aláfẹ́ fi irú owó àdánù bẹ́ẹ̀ sí àwọn míì ò tiẹ̀ ní í ṣe léyìn akramakumullah yóò lọ máa ṣe yahoo yahoo ni ìwọ ọ̀dọ́ ǹdẹ́ tó dìde tẹ́sẹ̀ ìdìde rẹ̀ yìí ó yẹ kó o dìde sórí ṣíṣe ti Allah ẹgbọ́n tí anabi sallallahu alayhi wa sallam sọ ni nínú àyà méje tó máa bẹ lábẹ́ bòjì Allah lọ́jọ́ ọ̀gbìndà al-qiyama òun náà ni ṣáàbùn nasha'a fi ibadatillah ọ̀dọ́ǹde tó yẹ kó dìde lórí pé ń jọ́sìn fún Allah ìdìde tiẹ̀ láyé ìjọ́sìn fún Allah ni ìwà wa dìde lórí yahoo yahoo nítorí ká máa wá wàkúwà ká máa kọ́rẹ̀ kọ́rẹ̀ ká máa rìnrìn kúrìn ìlọ́sọ̀pọ̀lọpọ̀ ọmọdé ń yàwó yàwó ó débì kan ó ọmọ tí ó dàgbà tó wọn wá falẹ̀ lọ rẹ́gẹ́dẹ́ wọn ni ta ló nílé wọn ni brọ́dà yìí ni ẹ̀yin ti tọ́ ọmọ ọdún mélòó ó twenty five péré ni òun awora rẹ̀ pòun ti pé thirty two òun lágbára lórí oúnjẹ ọ̀sán tilẹ̀ jẹ́ ti rí tààrọ̀ jẹ ìwọ tí wàá kọ́ adúrú léyìí ẹjọ́ iṣẹ́ wò lẹ́ ń ṣe. kí fọwọ́ lónà bá di pé ọbẹ̀rẹ̀ fọwọ́nà ọbẹ̀rẹ̀ yàwúyàwó gbogbo àwọn tí orí bú wọn yẹn lẹ́yìn ẹsẹ kó lè sọ fọmọ làkejì pé sẹtìmọ ń sẹni wọn fẹ́ fóònù náà lọ́wọ́ rẹ̀ wọ́n ní sọ ọláyà ẹ dákun mọ ń takùn ọmọ ìwọ náà wà fẹ́ máa takùn sọ ọláyà ìwọ kọ́ ọ̀ máa fún àwọn tó ti sún tó ti di pàmọ́tẹ́ láti gbà tí wàá kàn ní pé tá a bá wọ́n wá ṣe lè sọ fún mi kí sọ́mọ láyà ìmọ̀ àrùn tirẹ́là ni àwọn bá jẹ́ pé tí àdánù ni wọ́n bí ọ léèrè sọ láyà sọ láyà bọ̀ láyà torí ẹ ẹ rí nínú wa ẹni tí ń gbé cocaine lẹ́gbẹ́ gbogbo lílọ bíbọ̀ rẹ̀ yóò ti gbé cocaine lọ lókèrè ni wọ́n tẹ̀ láwọn àyè kan bẹ láwọn ìlú kan lẹ́gbẹ́ tó ọba láyà lọ́ọ̀bẹ ni wọ́n gbé cocaine fún ọ ẹgbẹ́ lọ lókèrè tó bá ti rí gbé lọ ìwọ náà ní commission tiẹ̀ bó ṣe dolówó nù ẹ dákun tá lówó àdánù. ó bá yẹ kí wọ́n bá mú ẹ lórí kókí yẹn ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè ilé ayé ìdájọ́ kú ni. irú owó burúkú wa lọ ń wá bá wọn lórí pé àwọn owó yìí ẹlòmíín dáná torí ikú àwọn owó ilé ayé àwọn ẹrú ọlọ́run tó ṣe pé bí ó ṣe da lọ́pọ̀lọpọ̀ ń bá lọ ẹ dákun sẹ́yìn máa fi lélẹ̀ tí ó kó fẹ́ travel tí ò bá jẹ́ bí ó ṣe dá. wọ́n wá da wọn lọ́nà ó lò kùbí tí wọ́n gbà gbogbo oyin tẹ́ kó lọ ẹ̀ kó wá. ó ti wọ́n á débi yí pé ọ̀pọ̀lọpọ̀ gbé òtí ẹ̀ dúró de pé ẹ̀yin tẹ́ ń travel ní kẹ́ kówó yín wá ẹ̀yin gan alárọ̀ ńgbà wọn bá wá jí odidi èèyàn gbé wọ́n wá máa pe àwọn èèyàn rẹ̀ kó wá sanwó ọjà tí wọ́n rà. àwọn owó burúkú táwọn èèyàn ń wá lónìí ó bà yẹn lẹ́rù kámẹ́sẹ̀ tí ì sọ àwọn tí wọ́n máa ta tí ọ̀dà fáwọn èèyàn lóko ètò ọ̀dà kámẹ́sẹ̀ tí ì sọ ẹni tó ṣe wípé yóò wà níwọ̀ ọmọlúwàbí yóò fi wá gba owó lọ́dọ̀ èèyàn ẹ̀yà mi lówó tó ṣe pé ńjọ́ tó bá ti gba owó tán ìní ìjọmọlúàbí rẹ ti pòórá ìwọ ọmọ àtàlókù yóò tún máa sọ fún ọ pé sọ́ra tí ó ní owó yùn o ò ń gbà pò ń ti gbà àmọ́ ń ni o tó o bá sọ́ra tí ó ọ dájú pé ọba ara rẹ ń kéré máa ń jẹ o ọ dara kìyàmà lédè kúkúrú wọn pọ̀ subhanallah owó olówó tó ọgbà tó sànù rẹ ṣé pípa ló yẹ kó o fi sán. subhanallah ẹni tá a yá lẹ́gbẹ́ tó fi sọ̀rọ̀ rẹ̀ dó lé ọ̀pọ̀ láwùjọ wa yìí bàbá ṣàánú rẹ̀ ibi máa gbélé yìí ìwà àtàwọn ọmọ rẹ̀ títí tí olú ẹlẹ́dàá ó fi bọ̀ láti rí ó sì lọ ṣèwé kó ló nílé látọjú ayé bàbá òun ìlú ti fi hàn bàbá pé ilé ti di tó ń wo bàbá bẹ́ẹ̀ bá fẹ́ fọwọ́ fọwọ́ rọrí kú ẹ bá bẹ́ẹ̀ rẹ̀ lé wọn o. لا إله إلا الله ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين ẹjẹ́ ká dúró lẹ́gbẹ́ jẹ́gẹ́dẹ́ wa ká máa dúpẹ́ fún Allah lórí ìdẹ̀ra tó ṣe fún atọ́pọ̀ ẹ má máa wo àwọn ẹni tí ẹ̀ ń rí kí wọ́n ṣe báyìí ó tún ṣe báyìí ó tún ṣe báyìí wàá sì ṣe ọ̀kọ̀ọ̀kọ̀ yàrá ìmoore tó ló ẹlẹ́dàá rẹ̀ náà obìnrin ládùúgbò obì kan tílé tí wọ́n lù kan bí ṣe ra lé seventy million ní ra o ní eighty million ọ̀rọ̀ ní hundred and something million ó bèbè tí ò tí ì dàgbà débì kan sẹ́mi pé tí ẹ̀yin ọkùnrin tí wọ́n ṣe sì gbọ́rú ròyìn tí wọ́n sì fi hàn pé ilé yìí kúmọ̀ ká one two uh-huh, three uh-huh, uh-huh, ọba ń lọ bí thirteen fifteen nineteen sálẹ̀ lónìí obìnrin jáńjálà náà ni ẹni tí ò ní má ni ó ti ṣe àbí ò ní ti ṣe wàláhì yóò sì ṣe wọ́tọ̀ ọ̀làlà one point five million tó wá gbé pé nìkan ra lé one fifty million ó pè láyé iná ẹjọ́ bàbá alágbẹ́lá ń jọba jọgbà lájọ fún ọ̀pọ̀lọpọ̀ sì ṣe látàrí mímá tẹ́tí gbọ́ ròyìn kí ròyìn ìròyìn tí ò wúlò fún ọ ìròyìn tí ó mú ọ sì ṣe ńlọ́pọ̀lọpọ̀ ń gbọ́ nítòsí ṣẹlẹ̀ ni pé púpọ̀ nínú àti ń wá owó ń wá kú wàkúwà àwọn ọmọ wò pé ẹjẹ́ akọ́kọ́ wá ń wá kú wàkúwà owó náà la máa fi ṣe sàrà owó náà la máa fi kọ́ àwọn mọ́ṣáláṣí owó náà la máa fi ṣàánú ọmọ òrukàn owó náà la máa fi ṣàánú àwọn tí ọlọ́kọ owó náà la máa fi kọ́ àwọn ilé kéwú owó náà la máa fọ́ láìní. ṣé ẹlẹ́dàá wa náà wá pé àṣẹ dàbí ńgbà bá ṣe dáadáa pẹ̀lú owó òun ṣé bẹ́yìn náà lọ sọ ẹ̀yìn àfà innal hasanati yudhibna sayyi'at báwọn dáadáa a máa pa ìdá rẹ àwa ń gbówó lọ́nà tí ọ̀dà kálí fi ṣe dáadáa ni ẹ gbọ́ sọ̀tún torí ẹ̀ lábẹ́ òfin Allah ẹ bá mi sọ fúnrú àwọn ẹni tí ń wówó kówó pẹ̀lú àníyàn pé ńgbà táwọn bá rí tán ìpẹ̀sẹ̀ rẹ táwọn wà ìnipa wọn ọmọ náwó sọ́nà tó dáa ẹ bá mi ka àdéhìí yìí fún wa. anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó sọ nínú hadithi yìí eléyìí tí alimami ibn hibban rahimahullahu ta'ala gbé jáde nínú sahihi rẹ̀ anabi ni man jama maalan haraman thumma tasaddaqa bihi lam yakun lahu fihi ajr wa وكان إصره عليه رواه ابن حبان بسند صحيح النبي يعني كان تبا قوي وجو owó haram ló kójọ owó burúkú tí ọ̀dà ló kójọ thumma tasaddaqa bih lẹ́yìn náà tó wá mú owó burúkú tó fi ṣe sàrà lam yakun lahu fihi ajr kò ní ní ládàá kan tí ó gbà ń bẹ̀. wakana alayhi wakana isruhu alayhi ẹsẹ̀ aburú àtàìdá owó yun òní ò tún forí rù sọgá ni wàhálà lásán ìwọ wò pé tó o bá kówó jọ lọ́nà tí ọ̀tọ̀ ọ̀nà burúkú ọwọ́ akọ̀ mọ́ṣáláṣí Allahu onídìí mọ́ṣáláṣí rẹ̀ òun wò pé owó yun ó fi máa rán àwọn ọmọ ọlọ́mọ rán àwọn èèyàn eléyìí. pẹ̀lú owó burúkú yẹn gbogbo àwọn opó tí wọ́n dire àwọn ò nídìí owó burúkú owó rádaràdà owó àdánù òun wò yẹn ó fi sàánú àwọn ọmọ òrukàn wàláì ọmọ òrukàn kan bùkátà owó àdánù owó burúkú owó tọ́dọ̀tì òun wò pé irú owó yẹn iná ló lò tó fi máa ran àwọn aláìní lọ́wọ́ aláìní kan bùkátà owó àdánù ìwọ gan alára ànádànù ni fún ọba náà ò ní ládàá kan tó rí gbà ń bẹ̀ tẹ́lẹ̀ ìbá yé wa kárántí pé árísìkì kálukú wọn ti kọ́ fún kò ní tàsé rẹ̀ fattaqullaha wa ajmilu fi talab anábìíní tó bá jẹ́ bẹ́ẹ̀ ajẹ́ pé ẹ páyà Allah ẹ máa wá wá owó gbọ́nà tó rẹwà ẹ páyà Allah ẹ máa wá owó gbọ́nà tó rẹwà lábẹ́ eléyìí ẹ jẹ́ kí gbogbo oníkálukú wa ká máa rántí pé kò síbi ń tá a ní bó ti ṣe lè pọ̀ tó á lọ á padà filẹ̀ kò sí bó ṣe kéré tó tá a rí nǹkan kan mú lọ nínú rẹ̀ eléyìí yẹ kó ṣe wá ní ìkìlọ̀ kó sì kó wa ń jánu níbi à ń wá owó gbọ̀nà tí ọ̀dà bó la fẹ́ kó lọ kò síbi kankan tẹ́ni tó ní òkò tiẹ̀ lọ aláìní náà ò ní mú nǹkan kan lọ ntí ìwà ni mú lọ bì kankan tí ó padà wá jákòóbá fún mi níbi tí mò ń lọ ó yẹ kí n wá gbọ̀nà tó dáa láti òní lọ gbìyànjú láti jẹ́ ọjọ́ pé gbogbo ẹni tó bá jẹ́ ń tọrọ kọ́bọ̀ dáwó wọn padà fún wa láti òní lọ gbìyànjú láti rí i pé tọrọ kọ́bọ̀ tiẹ̀ náà ti ń bẹ lọ́dọ̀ ẹlòmíì sìn wọ́n kí wọ́n san fún ọ láti òní lọ haramu kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tó ti wọnú dúkìá rẹ̀ gbìyànjú láti gbọ́n dànù torí gbogbo ojúmọ́ tilẹ̀ rẹ̀ bá ń mọ́ ti ń sú ní gbogbo onílàákà ìyẹ́kọ́ wà nínú palẹ̀mọ́ fún kú àwọn haramu tó wọnú dúkìá rẹ̀ ìwọ lọ dàmà ọmọ rẹ̀ ọ̀dàmà ìwọ lọ dàmà ìyàwó rẹ̀ ọ̀dàmà tó a bá kùnà láti yọkù lónìí ọ jẹjọ rẹ̀ àwọn ọmọ ó sì jẹ́ lájẹgbádùn táwọn ò ní jẹ́jọ́ nítorí pé àwọn ọ̀mọ̀pọ́nà àràmù ló gbà rí káwá pé wọ́n tún wá ràn ọ́ lọ́wọ́ lórí haramu yìí tówó náà fi di haramu fáwọn náà àwọn ọmọ ọ̀nà dáadáa làwọn rò kó ti rí ìwọ náà lọ jẹ́jọ́ ẹ̀ torí ẹ̀ gbogbo haramu tó ti sáwọnú dúkìá rẹ, ó yí ọ ju ẹlòmíì lọ gbìyànjú láti gbọ́nù lónìí tó bá jẹ́ pé haramu yẹn aṣọ la fi dá àmọ́ bá ṣe yọ bàtà la fi rà àmọ́ bá ṣe yọ ilé la fi kọ́ àmọ́ bá ṣe bọ́ lọ́wọ́ léhùn owó la fi ní níbi táwọn fowó pamọ́ sí àmọ́ bá ṣe gbọ́nù kò ṣe bẹ́ẹ̀ lónìí ó kí ọ ju kọ́ ọmọ retí ọ̀la lọ torí ilé ọ̀la tí ọmọ ó lè jẹ́ pé inú sàárè ni ọmọ bọ̀ ṣẹ́jà gbìyànjú gbogbo haram gbogbo haram tó ti wọnú dúkìá wa oníkálukú mọ̀ wàláhì tóbi dórí èmi tí mo ń sọ̀rọ̀ kọ́bọ̀ kan sísì kan tọwọ kan tó wọnú dúkìá wa gbọ̀nà haram wàláhì kò sẹ́ni tí ò dá mà ẹ jẹ́ á gbìyànjú láti tètè bọ́ lọ́wọ́ ọrú àwọn haramu haramu báwọn torí àwọn náà ní máa sọ ẹsẹ̀ yẹn amálẹ̀ téèyàn fi rọ́nà lọ́njọ́ gbẹ̀ndàlùkìyàmà ó ṣeé ṣe kọjá pé haramu yẹn ìwọ ti fi ṣe rere táwọn èèyàn ń wò kó ṣe rere sì haramu ni tó wówó rere wàá fi dí ti haramu yẹn kí rere yẹn kó lè bá a já sí rere fún ọ lọ́dọ̀ Allah lọ́wọ́ pẹ̀lú owó haramu ha èmi ọmọ kó haramu ni ọ̀ àpàdà fowó rere owó haramu ó sì bọ́ lọ́wọ́ rẹ̀ ọ lọ sanwó olówó fólówó ọ wà ràn mí lọ pẹ̀lú owó dáadáa ní ìsìn eléyìí tí ó jẹ́ òní ládàá torí ti tẹ́lẹ̀ ọ̀ gbóná ni ìpalẹ̀ máa kọ́ fẹ́ máa kówó ná ńlẹ́lẹ́yìn. ṣẹ̀já gbìyànjú ẹlòmíì owó haramu ní fi ń tọ́ ọmọ gbogbo oúnjẹ tí ń rọ sọ́mọ nú haramu ni òun ti ń palẹ̀ máa burú lẹ́ẹ̀dì ọmọ rẹ sádùn àrè òfin ní ma gbà ẹlòmíì owó haramu ní fi ń bọ́yàwó àwọn sọ pé ìyàwó ìgbọ́rọ̀ sí ọlẹ́nu yóò gbọ́ yóò gbọ́ ìwọ tó ń fowó rádaràda tó ń fi tọ́jú ilé rẹ ẹlòmíì owó haram ló fi kó gbogbo nǹkan jọ gbogbo ẹ̀rọ ẹ̀sẹ̀sì gbin lọ́jọ́ kan wọn ní bóòló ti jẹ́ tanimọ́sẹ̀ ọmọ ẹni tó ọ̀sẹ̀ ọmọ àwọn tó gbowó wọn gba haram má wulẹ̀ ṣe yorùbá lẹ́bù pé tanimọ́sẹ̀ o ọmọ ẹni tó ọ̀sẹ̀ dákun gbẹnu lọ gbogbo yorùbá tí wọ́n sọ pé tanimọ́sẹ̀ ọmọ ẹni tó ń sẹ̀ ẹ̀hán òun ti mọ̀ pẹ́ sàn òkè àmọ́ yóò mọ̀ wẹ́ni kúnra nígbẹ̀yìn tẹ́ ẹ̀dá kan mọ̀ ẹ sá pé ta lọ́sẹ̀ o ẹ sàánú ẹ o ń tọ́sẹ̀ náà dà mọ̀ torí di eléyìí ẹ dákun ẹ jẹ́ ká ṣe àyẹ̀wò fáìlì ibi tí haram bá gbà wọnú dúkìá wa ẹ gbọ́n yẹ́bẹ́yẹ́bẹ́ kó máa lọ lọ́rẹ̀ ká san ẹ̀tọ́ ẹlẹ́tọ́ padà fẹ́ lẹ́tọ́ kó tó di tó ní ẹ̀mí wa wa torí tí bá ti abẹ́ Allah kó dákun kó ṣàánú wa kó jẹ́ ká lè túbà ṣáájú ọjọ́ kú wa kó sì gba wa kó ṣàánú wa nílé ayé ń bí wa lọ́la gbẹ̀ndẹ̀ alqiyama kó sì àforíjìn rẹ̀ fún wa ká tó lọ kó sì àforíjìn rẹ̀ fún wa nù sàárè wa kó sì àforíjìn rẹ̀ fún wa jọ́ gbẹ̀ndẹ̀ alqiyama káwọn rántí nígbà tá à ń mẹ́nu owó kárántí pẹ́ nìkan òun náà tí Allah tó fi àwọn rere yìí tó fi rán tó náà sì fi mọ̀ wá tá a fi láǹfààní àti sàlàyé rẹ̀ fúnra wa òun náà lọ́gá wa anabi tiwa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam títí asọ́láàtù fún ọ ń bẹ nínú wọ́ọ̀rẹ̀ eléyìí tá a gbọ́dọ̀ mójútó pàápàá jùlọ lẹ́yìn tá a ti mọ̀ polú ẹlẹ́dàá àti àwọn mọ̀lẹ́kàrí alápọ̀nlé àwọn náà ń ṣe asọ́láàtù fún anabi yìí فاللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم كن لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها جلها ودقها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها برحمتك يا أرحم الراحمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله الله أكبر الله أكبر أشهد أن لا أشهد أن محمدا رسول